àròjinlẹ̀ òwe Yorùbá. Hmm. ọ̀pọ̀lọ́ kì í kánjú mọ ìyàwó ojú ọ̀nà bó pẹ́ títí ìyàwó ọ̀ṣìngín ṣì ń bọ̀ lódò wá pọnmi bẹ́ẹ̀ ni àwọn àgbà sọ ọ̀pọ̀lọ́ kì í kánjú mọ ìyàwó ojú ọ̀nà bó pẹ́ títí ìyàwó ọ̀ṣìngín ṣì ń bọ̀ lódò wá pọnmi òun ni òwe alákọ̀ọ́kọ́ fún àròjinlẹ̀ ti ọ̀sẹ̀ yìí àròjinlẹ̀ òwe Yorùbá kejì sọ wípé ọwọ́ ọlọ́wọ́ kò lè yó ẹnu ẹlẹ́nu òun ni àròjinlẹ̀ òwe Yorùbá ẹlẹ́ẹ̀kejì àròjinlẹ̀ òwe kẹta fún ọ̀sẹ̀ yìí sọ wípé ẹni nǹkan ẹ̀ bá da á sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni àwọn àgbà sọ kó tó di pé wọ́n máa lọ lọ́sẹ̀ yìí ẹ ń sáré rán wa létí àwọn òwe mẹ́tẹ̀ẹ̀ta tí mo ti nà sílẹ̀ fún wa nínú ètò àròjinlẹ̀ òwe Yorùbá ti ọ̀sẹ̀ yìí òwe alákọ̀ọ́kọ́ ẹ má jẹ́ á gbàgbé ó sọ wípé ọ̀pọ̀lọ́ kì í kánjú mọ ìyàwó ojú ọ̀nà bó pẹ́ títí ìyàwó ọ̀ṣìngín sì ń bọ̀ lódò wàá pọnmi òun ni òwe alákọ̀ọ́kọ́ òwe ẹlẹ́ẹ̀kejì wípé ọwọ́ ọlọ́wọ́ bẹ́ẹ̀ ni ọwọ́ ọlọ́wọ́ kò lè yó ẹnu ẹlẹ́nu òun ni àròjinlẹ̀ òwe kejì àròjinlẹ̀ òwe kẹta sọ wípé ẹni nǹkan rẹ̀ bá da á sọ̀rọ̀ ẹni nǹkan rẹ̀ bá da á sọ̀rọ̀ àwọn òwe mẹ́tẹ̀ẹ̀ta tí mo mú wá fún wa lọ́sẹ̀ yìí rèé ẹ má jẹ́ á gbàgbé gẹ́gẹ́ bí àwọn ìbéèrè àti àwọn àmọ̀ràn yín a ti bẹ̀rẹ̀ iṣẹ́ lé lórí láìpẹ́ a ó máa mú ètò ọ̀tun àròjinlẹ̀ òwe Yorùbá wá fún wa gẹ́gẹ́ bí a ti ṣèlérí rẹ̀ fún wa nínú ètò àròjinlẹ̀ ọ̀sẹ̀ tó kọjá mo fi ń dá yín lójú wípé nígbà tá a bá fi bọ́ sínú ọdún tuntun ọ̀tun àròjinlẹ̀ òwe Yorùbá yóò bẹ̀rẹ̀ ní pẹrẹwu a ó máa sọ oríṣiríṣi òwe tó wà a ó máa sọ ìwúlò òwe a ó máa sọ àwọn òwe tí àwọn èèyàn fi ń gbani lámọ̀ràn tí wọ́n fi ń gbani níyànjú àti àwọn òwe tí àwọn bàbá wa máa ń lò tí máa ń mú kí orí ẹni ó yá ẹ má gbàgbé o láti tẹ àwọn nǹkan tó yẹ kẹ́ ẹ tẹ̀ láti lè bá wa dọ̀rẹ́ pọ̀ ní ìkànnì ìtàkùn àgbáyé ti YouTube ti Sifrodam Frodam Television yìí mo sọ wípé títí di ọ̀sẹ̀ tó ń bọ̀ ó dàbọ̀. àròjinlẹ̀ òwe Yorùbá.